عبد الله قائد الغر المحجري سيد ولد آدم أجمعين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته علم الحديث ẹjẹ́ ìmọ̀ kan nínú àwọn ìmọ̀ ètò ṣe pé ipò wọn ga púpọ̀ nínú ṣẹ̀ríà Islam nítorí pé al-hadith òun náà ni ìmọ̀ ètò ṣe pé nínú rẹ̀ àti mọ̀ nípa ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tó sọ fún wa tó ti fi wá mọ́nà. ẹtí ìdí kí lọ tọ́ kí ni ọ̀tọ̀ kí lọ lọ́wọ́ bá ń fẹ́ kí lọ lọ́wọ́ bọ̀ fẹ́ ọ̀nà wo lágbà láti sórí rẹ èwo láti gbà tó ṣe pé ó lè mọ̀ ní sórí ibò torí kí eléyìí àwọn olùmọ̀ ni wọ́n ti sọ pé al-ilmu mirathu an-nabiyyi thalathatun fi an-nassi wal-ulama' qawm wal-rath ما خلف المختار غير حديثه فينا فذاك متاعه وأداته ونيمة قلنا إن النبي صلى الله عليه وسلم تجوب فوا بين من هو في النص من حديث النبي محمد صلى الله عليه وسلم إن الأنبياء ما ورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به فقد أخذ بحظ وافر àwọn anábì ọlọ́run wọn ò fi wúrà àbí fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi sílẹ̀ òun náà ní ìmọ̀ dájúdájú gbogbo ẹni tó bá ti di ìmọ̀ ọ̀hún ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ ọ̀hún. torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé bó jẹ́ pé anábì ló bí yẹn má anábì bá jẹ́ bàbá yẹn èèyàn ní nǹkan kan tó lè jogún lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wọn ni nahnu ma'ashara al-anbiya'i narithu wala nuran wa ma taraknahu sadaqa àwọn anabi ọlọ àwọn ayọ jogún ṣùgbọ́n kì í jogún tiwa àti pé gbogbo tá a bá ti sílẹ̀ sàrà ló والعلماء هم ورثه àwọn olùmọ̀ àwọn náà lẹni tí ó jogún ànábì sallallahu alaihi wasallam yìí ṣe gbogbo èèyàn olùmọ̀ ni ó jogún rẹ̀ nítorí pé tó bá kà mà fún ni ó jogún mà ẹni tí ò bá kà mà fún kò lè rí kankan jogún. máa ń kọ́nlẹ́pẹ́ mọ̀ọ́tà ọ̀rọ̀ ayọ̀ àdéhìí wọn lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam kò fi nǹkan sílẹ̀ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ. fìlà òfin kankan sílẹ̀ láàrin wa tá a lè rí jogún yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ tí ṣe ìmọ̀ olówó iyebíye. wa àwọn eléyìí àwọn náà lè rọ àwọn náà lọ wọn sọ lé rẹ ètò fún wa ètò ìsọ̀kè gbogbo ẹni tó bá rí jogún okò rèé. eléyìí fà á ó fi jẹ́ pé àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn Islam láti ìgbà tẹ́sìn Islam ti bẹ̀rẹ̀ الاهتمام الفائق والعناية العظيمة بأحاديث النبي صلى الله عليه وسلم أمجد توقع أقولي تدوقني نقاط وايمة نقاط النبي محمد صلى الله عليه وسلم إليه نقاط في جيبي àárí nínú àwọn olùmọ̀ wa ẹni tó tutù rí àdéhìí ẹyọ kan tó torí àdìsí ẹyọ kan àtìrí ẹni tó ti torí àdìsí ẹyọ kan tó ti odidi Basra tó wá sí Medina Nabi Muhammad sallallahu alaihi wasallam báwo ni òsì ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹni tó ń fẹ́ lọ sí ìwádìí nípa rẹ̀ kò náà là Nabi Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó ti fi tá a nípa rẹ̀ á sọ yìí tá a bá tẹ̀lé àwọn òfin tó wà nínú rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ọ̀dà yóò le tó. àwọn olùmọ̀ wọ́n gbìyànjú púpọ̀ nípa hadith ó ń bẹ nínú ẹni tó gbìyànjú nípa kíkó hadith jọ ó sì ń bẹ nínú ẹni tó ṣe é pé òun gbìyànjú nípa àṣìṣe àlàyé tí wọ́n kó jọ ó ń bẹ nínú ẹni tí ó gbìyànjú láti kó oríṣi àdéhìí kájọ ó sì ń bẹ nínú ẹni tó kó ọlọ́kan ọ̀jọ̀kan àdéhìí jọ ṣùgbọ́n ìtọ́jọ́ gbajúgbajà nínú àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ni àwọn tíra tá à ń pè ní alukotobo sẹta alukotobo àìsẹta èyí ti Sahih al-Bukhari àti Muslim àti Sunan Abi Dawud àti Ibn Majah àti ti àti ti At-Tirmidhi rahimahumullahu ta'ala tí wọ́n máa sọ pé alukotobo sẹta àwọn tíra mẹ́fẹ́ mẹ́fẹ́ pa àwọn tíra mẹ́fà tíra dàgbàlérò pẹ̀lú wọn náà nù Bukhari Muslim Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah àwọn eléyìí àwọn ni wọ́n ń pè ní al-kutubu sitta ṣùgbọ́n nínú tíra tó wà níwájú wa ń bí àbọ̀ ní tíra tó kọ tíra Bulughul Maram òun náà ni al-Hafiz Ibn Hajar Ahmad Ali ibn hajar al-asqalani rahimahullahu ta'ala olùmọ̀àgbà ó ní ìmọ̀ títí nínú ìmọ̀ nípa hadith títí ó fi dé ipò pé wọ́n ń pè ní al-hafiz al-hafiz ipò kan ni oyè kan ni nínú àwọn oyè tí yẹn máa ń gbà nínú ìmọ̀ nípa hadith yẹ́n bó ti jẹ́ pé nínú oyè tó wà nípa ìmọ̀ hadith òun náà ní kéèyàn di muhaddith. ṣùgbọ́n alḥafid ibn hajar al-asqalani àwọn gba lakọ́bù alḥafid. débi wípé lakọ́bù yìí ó di alam ó dorúkọ fún alḥafid ibn hajar rahimahullahu ta'ala. débi pé tí wọ́n bá ti sọ pé qala alḥafid ibi tí ọpọlọ àwọn èèyàn lọ generally òun náà ni alḥafid ibn hajar al-asqalani rahimahullahu ta'ala. Al-Hafiz Ibn Hajar yìí kìí sùn nìkan kìí sùn nìkan ìgbàlú oyè tó ń pè ní Al-Hafiz yìí ẹnìkan kọ́kọ́ ló fún o ṣùgbọ́n ọmọdé bíi wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ń tẹ́ pè náà nù wọ́n bẹ nínú àwọn olùmọ̀ wa ẹni tó ṣe é pé òun náà jẹ́ al gẹ́gẹ́ bíi al Ibn Abdul rahimahullahu ta'ala. الحافظ المنذري رحمه الله تعالى الحافظ العراقي رحمه الله تعالى أتبع بيلو إنه لمنك حديث النبي ومحمد صلى الله عليه وسلم إنه ترى بلوغ المرامي ولا هم صفوا يقول رواه رواه السبعة أو ميجي جي وقع جادي رواه السبعة àwọn tí àwọn gbà lérò pẹ̀lú wọn ni alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn tá a bá fi kan mẹ́fà ó di mélòó ó di méje ìgbà míì àwọn sọ pé rawahu sitta tí àwọn bá sọ pé rawahu sitta àwọn tí àwọn gbà lérò pẹ̀lú rẹ ni ashabu al-kutubi as-sitta tó ní tíra mẹ́fẹ̀ẹ̀fà tá a yẹn ìgbà míì àwọn lè sọ yìí pé rawahu al-khamsa rọwáhu alhamsa àwọn márààrún ni wọ́n gbà wá nígbà táwọn bá sọ wípé àwọn márààrún ni wọ́n gbà wá jẹ́nẹ́rálì nígbà wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ashabu sunan al-arba'a bil-idafati ila al-imam ahmed pé àwọn onítìrà sunan àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá pẹ̀lú imam ahmed ẹ̀sìn àwọn onítìrà sunan mẹ́rẹ̀ẹ̀rin abu dawud. النسائي الترمذي ابن ماجه بل الإمام أحمد شرع تقول رواه الخمسة إبامي أول طريقة رواه الستة غير البخاري رواه الستة غير البخاري أو ما fẹ́ fà wọn gbà wá yàtọ̀ sí alimam al-bukhari ó túmọ̀ sí pé ta الإمام البخاري أبو داود النسائي الترمذي ابن ماجه tọba wa ṣe pẹ̀lú míì tó yàtọ̀ sí àwọn méjèèjì yìí ló bá gbà wá àwọn dàpọ̀ wọn rọwà ò Malikun fil Muwatta rọwà ò Abu Dawud at-Tayalisi fi Musnadih rọwà ò Tabarani fil Kabir àbí fil àwùfọ̀ àbí fil Saghir. lókè Imam Tabarani rahimahullahu ta'ala tọkọ àwọn tírà kan tó di àwọn tírà àgbàyanu nípa àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam orúkọ àwọn tírà wọn pè wọn ní kíni Mu'jam Mu'jam tó bá jẹ́ pé wọn Tabarani al-Kabir wọ́n tún akọjú àmì òun wà láàrin wọ́n pè ní mu'jamul awsat òun jẹ́ ìdí mẹ́rin wọ́n tún akọ mi tuntun kéré sí mu'jamu at-Tabarani as-Saghir òun jẹ́ ìdí kan sọ al-Imam at-Tabarani tó bá yẹ kó gbà wá nínú ètò tóbi wọ́n sọ pé rawahu at-Tabarani fil ibi wọ́n ti mà ipò nkọ̀tìrà náà ní kíni mu'jam at-Tabarani ìgbà mi wọ́n sọ pé rawahu at-Tabarani fil وتمك معجم الطبراني الأوسط رواه الطبراني في الصغير يعني معجم الطبراني الصغير يقول الحافظ أبو عبد الله الحاكم النيزابوري اللي هو بعدين يوا وصيب رواه الحاكم في مستدركه تبقى الحاكم رحمه الله تعالى wọ́n kọ síra kan fún wa wọ́n pè ní al-Mustadrak ala Sahihayn àwọn fẹ́ ti àfihàn tí Bukhari àti Muslim ò mú wa nínú Sahihi àwọn méjèèjì táwọn àdéhìí yìí náà ti jẹ́ Sahih kí ló mú ọ náà mú wa eléyàn náà pè ní kíni al-Mustadrak torí ẹ̀ ìmọ̀tí hafiz rahimahullah máa mú àdéhìí wa nínú Mustadrak wọn pípé àdéhìí yìí o bukhari àti muslim ò mú wa wa huwa sahihun ala shartihima májẹ̀mú bukhari àti muslim pé sára rẹ̀ kí ló dé tí wọ́n gbé jáde ìgbà míì ó lè jẹ́ sahihun ala shartil bukhari ó wà sahih lórí shartil bukhari kí ló mú bukhari má gbé jáde ìgbà míì sahihun ala shartil muslim ó wà sahih lórí shartil muslim yóò ti sọ pé wa lam yukharrija wa lam yukharrija síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì ò gbé jáde tá a sọ tá a la fẹ́ kó jọ náà subhanallah ìgbà tí abu abdullahi alhakim alhafiz an-naysaburi tí wọ́n kọ síra yìí wọ́n pè ní al-mustadrak ọjọ́ ìdìmẹ́rin ní ńláńlá tó ṣe pé ọmọdé tí ọba jẹun kánú ò lè dákàgbé inú ẹ̀ ó tóbi wọ́n ṣe ní ìdìmẹ́rin ó nílá àfáàgbà alhafiz alhafiz al-dhahabi rahimahullah gbàtà wọn dé àwọn wá ṣe tẹlifíṣù al-mustadrak àwọn sọmaráìdì wọn mú àdéhùn wa ṣe al-Hafiz an-Naysaburi Abu Abdullahi al-Hakim àwọn mú gbogbo àdéhùn yẹn wa ó lè jẹ pé láì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n al-Hafiz az-Zahabi ìgbà táwọn bá bẹ dárúkọ àdéhùn wọn kàn án mú wẹ́ẹ̀dì méjì mẹ́ta wá nú àdéhùn yẹn wọn sọ pé al sọ pé sọ hẹ́hẹ́ ni àwọn náà sì kọ pé sọ́ọ̀dù bẹ́ẹ̀ ni. so tí ọba jẹ́ pé wọ́n tako etí Abu Abdullahi al-Hakim sọ tó ní òní sahih wọ́n sọ pé qala Abu Abdullahi al-Hakim sahih bal huwa da'if pé sahih làwọn fi ṣùgbọ́n da'if kí ló fà tó pé lágbájá àti tàmẹ̀dún bẹ́ẹ̀ nù ẹ̀ nínú àwọn tó gbà wá tó torí délé al-Hafiz àgbà olùmọ̀ nípa àdìsá nàbẹ Muhammad sallallahu alaihi torí ẹ Ibn Hajar rahimahullah tọkọ tóra gàfẹ máa tírètè ìgbà tí àwọn dàgbà tí wọn wá mà wọn ní táwọn aràn kan ní pé káwọn dàbí alhamdu zahabi àwọn fẹẹ dàbí rẹ nínú mà subhanallah wọn dàbí rẹ wọn الحافظ ابن حجر رحمه الله مدى به الحافظ الذهبي ما بتنجله والسير سرك في الحافظ الذهبي او نبع علم الحديث اياكي اياكي الحافظ ابن حجر كانوا تقولوا تتدعجلوا سبحان الله لكن تبعت بيانة تبعت ابن حبان nínú sàhíhì rẹ̀ wọ́n sọ ìpè rọ̀ wáhùn ibn Hibban fi sàhíhì. Turkey ibn Hibban náà ní sàhíhì. Ṣùgbọ́n subhanallah ìsì gbogbo àdìsí tó bá pè sàhíhì bẹ́ẹ̀ ni làwọn olùmọ̀gbà fi sàhíhì. Sọ ara àwọn olùmọ̀gbà wọn lọ bá àtìpàtà ibi tó pè sàhíhì yẹn hasan ni tó pè sàhíhì yẹn báyìí walhamdulillah. Lónìí, a rí àwọn olùmọ̀ wa wọ́n ti ṣe púpọ̀ nípa sàhíhì ibn Hibban. الاشتراك الاحسان بترتيب صحيح ابن حبان الاحسان بترتيب صحيح ابن حبان وقالنا اول ما لو دي لو يبقى تو بك بجادي اول ما تنسي سي نيكو امانو سكريبتير نينو اني الشيخ شعيب al-Arnaut rahimahullah àwọn náà ti sàlàyé nínú àwọn àfáàdé ìtayé ìsìn mo máa tírètì àdéhùn yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì báde ti ti ti pọ̀ tó nínú tíra yẹn wọ́n ṣe ìwádìí tó pin pa rẹ̀ pé ntọ́pin sahih bẹ́ẹ̀ ni sahih ni ntọ́pin sahih la wa'if ni ntọ́pin sahih hasanun li ghayrihi ni subhanallah tó ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ o lè rí o lè rà. gẹ́gẹ́ bí muslim lè mẹ́rin ahmed rahimahullah ta'ala lójúgbà bíi tuntun bẹ́ẹ̀ o lè ní forty thousand hadith. shu'aib al-arnaobi àtàwọn ẹni tó kó sòdì wọ́n mọ̀ sí fẹ́ fún muslim lè mẹ́rin ahmed rahimahullah gẹ́gẹ́ bá a ti sọ fún wọn ṣe fún sahih ibn bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún muslim alimami ahmed rahimahullah ìgbà tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tíra yẹn máa kọ́kọ́ tẹ̀ jáde ìdí mẹ́fà ni ṣùgbọ́n ìgbà tí àwọn ẹni tí awí tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ ó di fifty volumes. so alimami fahad rahimahullah ọ̀pọ̀ àti pé wọ́n tẹ̀ jáde fún wọn fún gbogbo àwọn tó ṣe pé wọ́n ṣèwádìí jinlẹ̀ nípa ṣẹlẹ̀ fifty volumes. ètò túmọ̀ sí pé iná ń pè ní al-mawsu'atul hadithiyya encyclopedia àdìsí ní muslim Imam Ahmad nígbà wọn ti sẹ́yìn fún ká. bákan náà tó bá jẹ́ pé Ibn Khuzaimah ìlú máa gbé àdìsí jáde wọ́n sọ pé rawahu Ibn Khuzaimah fi sahihi torí Ibn Khuzaimah náà ní sahih. èyí tó ṣe pé àbá kan India nínú àwọn olùmọ̀ nípa àdìsí láyé ìsìn al-Hafiz al-A'zami táwọn bẹ láyé lè sìn àwọn ti sẹ́kùn wọn gbé manuscript rẹ̀ jáde ìtura jẹ́ sọ̀hìn ibẹ̀ àwọn náà fi sọ̀hìn ìtura jẹ́ wàhìn wàhìn wọ́n ní ìsọ̀tún tó fi jẹ́ wàhìn. torí ẹ̀kọ́ tó kọ́ sọ pé wọ́n wọ́n sọ̀hìn rawahu Ibn Khuzaymah fi sahihi Ibn Khuzaymah fi sahihi kìí ṣe gbogbo tó bá fi sọ̀hìn ni yóò jẹ́ sọ̀hìn látàrí ìwádìí ìjìnlẹ̀. bákan náà ó lè jẹ́ al àwọn ni wọ́n gbé àdéhùn jáde àdáwò kọ̀ọ̀kùnrin àwọn náà ní tíra kan táwọn pè ní kíni súnánú àdáre kọ̀ọ̀kùnrin ó lè tún àwọn ni wọ́n gbé jáde nù tíra wọn. ala kulli hal gbogbo ẹni wọ́n ti gbé àdéhùn jáde tó yàtọ̀ sí àwọn ní tíra méjèèjì yìí al-Hafiz ibn Hajar rahimahullah ta'ala yóò darúkọ tó bá jẹ́ pé nìkan ni nínú àwọn méjèèjì yìí wọ́n darúkọ rẹ̀ rawahu ibn Majah tó bá ti pé Bukhari nìkan ló yàtọ̀ rawahu al-Bukhari muslim lásán ló gbé jáde ọ̀wáwó muslim rahimahullah látàrí ìjọun làwọn èèyàn ti ń ṣe ìyapọ̀ ẹnu nípa pé ayyuhuma asah sísọ fún Bukhari òun ló gúnrégé jù ní àbí sahih muslim ìyẹn pé ìwúlò wà authentic jù táwọn àdéhùn inú rẹ̀ wà more authentic sísọ fún ni àbí sahih muslim. wọ́n ní àwọn èèyàn tí wọ́n jẹ́ màgàríbà àwọn ará ibò ọ̀run nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ará Morocco Andalus tí Spain gbogbo ìwé àwọn mùsùlùmí ló wà ń bẹ àwọn olùmọ̀ Islam àwọn lábáwá ló wà ń bẹ àwọn náà à ń kan kálọ̀bà mẹ́ta ń bẹ̀ yìí máa ń fọ́ọ̀lù irú tó ṣẹlẹ̀ landalus nìyẹn ní Spain tí ìlú yẹn fi bọ́ máwọn èèyàn lọ́wọ́ eléyìí náà túmọ̀ sí pé àwọn èèyàn tí ọba máa tara àkàn kọ́gbọ́n wọn lè fẹ́gbẹ́ etí tàn wà fún un gbogbo ẹni tí wọ́n ń ka history ọgbọ́dọ̀ gbọ́n púpọ̀ gbogbo ẹni tí wọ́n sì jẹ́ olórí ìjọba àbólórí ìlú tí ọba máa ka history ìjọba rẹ̀ ò lè lágbára nítorí pé history akọ kí ni táwọn kan ṣe tó mú ìjọba wọn wó ìwọ sọ̀rọ̀ àwọn ọ̀nà wo làwọn kan gbà tíjọba wọn fi lágbára wà mójútó torí rẹ̀ ẹnìkan ròyìn bí Andalus dà kó tó di kó wó Spain torí ẹ̀ tó máa sọ pé Maghrib al-Islami ìtọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ó bẹ̀rẹ̀ láti Spain tó fi dérò àwọn Morocco tó fi dérò àwọn Algeria tó fi dérò àwọn Tunisia مما يزهدني في أرض أندلس ألقاب مملكة وجود معتقد فيها ومعتصم ألقاب مملكة في غير موضعها كالهر يحكي انتفاخا صولة الأسد ونمتين أمامة قرر أندلس Spain nígbà yẹn tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí ìgbà tí ìgbà tí ìjọba wọn bẹ̀rẹ̀ sí lẹ̀. ó ní ojúdó màtàkìdé ń fi àwọn màtàkìmì olóríṣiríṣi ọba nínú gbòòrò kan náà ọba báyìí ọba báyìí ọba báyìí ọba báyìí ìmọ̀ ni wọ́n ń ṣèjọba lé lórí yóò ní kinní kan àdúró ìsàlẹ̀ láàrín ìwọ́n kọ́ àdúgbò òkè láàrín ìwọ́n kọ́ àdúgbò àárín láàrín gbogbo wọn láàrín gbòòsì tí òjò lé mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n láàrín díẹ̀ ẹ bá ti máa rí láwọn lómìn náà èèyàn ń sàmójútó abúlé kọ̀ọ̀kan tó ṣe é pé gbogbo ilé tó wà ní ojú mẹ́ẹ̀ẹ́dógún lọ òun náà wá pé kíní kan láàdì òní kíní kan kíní kan láàdì àárín láàdì náà. àwọn nǹkan yẹn àmì lílẹ̀ ìjọba ni bó bá jẹ́ ìjọba àbílẹ̀ ni wọ́n ń ṣe àbí ìjọba tó ní òfin dé ó ń ṣàfihàn pé ìjọba lẹ́ńbẹ̀ àti pé ọba kan ọ̀ràn lẹ́ńbẹ̀ nítorí pé tẹnu ọba bá rìn lẹ̀ láǹdì kan náà lọ ẹ̀kọ́ wa history ló ń kọ́ wa lọ́gbọ̀n yẹn tẹ́lẹ̀ máa ń tẹ́lẹ̀ tí kálukú máa ń di ara rẹ̀ kó land eléyìí land eléyìí land fẹ́ innahu min amarati da'fi dawla nínú àwọn àmì péjọba lẹ́nu wọ́n ní alqabu mamlakatin fi ghayri mawdi'iha kálukú jẹ́ kingdom kingdom kingdom níbi tí ọ̀yẹ́kọ́ jẹ́ kingdom àpèjúwe wọn á dà gẹ́gẹ́ bí kẹlẹ́hẹ́rì ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe olóńgbò ni. yàkè ntẹ̀fọ́ ọ̀hánsọ́wò lẹ́sẹ̀dì tó náà fẹ́ra rẹ̀ látẹ̀kùn kó fẹ́ ṣe bí kìnìún. ó ní bẹ́ẹ̀ làpèjúwe wọn rí. sòtúrú de ní Maghreb Islami tó kárí Morocco Spain nǹkan kan gbà yẹn àwọn tí wọn apá kan nínú àwọn olùmọ̀ ń bẹ̀ wọ́n pé Sahih Muslim ọgbà wájúmọ́ Sahih Bukhari lọ́wọ́ ìgbé afa min sahih al-Bukhari tó báyìí làwọn wí kí ló fà nítorí pé láìsẹ̀ tí èèyàn gbé sahih al-Bukhari lọ tó gbé sahih Muslim lọ èèyàn ò ní ààyè àti máa tẹ̀síwájú nínú kíka sahih Muslim èyí tí ò ní fẹ́ sí fún yàn nínú kíké sahih al nítorí pé ọ̀nà tí ìmáàmù Muslim tó fi to tíra tiẹ̀ yóò sì ọ lójú kòkòrò láti kàdó àmọ́ ọ̀nà tí ìmáàmù Bukhari tó fi to tiẹ̀ àbá tí ìwọ̀n bá ní sùúrù kò ní lè ka débi kan nítorí pé ìmáàmù Bukhari rahimahullah ó lè mú àdéhì kan wá ní ẹ̀mẹ́ẹ̀dógún ó lè mú àdéhì kan wá lẹ́ẹ̀mẹ́wàá yóò sì máa kọ́ tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ sókè ọ̀kọ̀ọ̀kan wọ́n ní kí ni Imam Bukhari fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ọfẹ́ fi hàn yín wípé ọlọ́kan ọ̀jọ̀kan òfin la yọ nínú àdéhùn kan yìí ìtumọ̀ rẹ̀ kọ́mọkọ ọlọ́kan kan níbi ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n Muslim tó jẹ mọ́ kan ní chapter kan gbogbo tó jẹ mọ́ gbogbo ẹ̀ ló kó wa lójú sọmọ kí ìwọ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe research ilé yẹn ó rọrùn fún ẹ ó sì sọ ìrìn tó dènà di kúkúrú fún ọ wàá tètè mọ gbogbo àdéhùn tó summarize ń tọ́ wá ntọ́ jẹ́ ma lójú kan náà eléyìí yóò sínú Sahih Bukhari hadith kan wọ́n lè mú abi mẹ́wàá pẹ̀lú àkọlé tọ́sọ̀tọ̀tọ̀ torí àwọn sọ pé fiqhul Bukhari fi tabwib fiqhul Bukhari. fi tẹ̀bọ̀wé bẹ́ẹ̀ ebe Imam Bukhari nípa ẹ̀sìn ó o bẹ nínú torí pé nǹkan o lè ronú jọ méjì kó tó mọ báwo ti dọkọ. subhanallah ṣùgbọ́n Imam Muslim rahimahullah ohun tí ẹ̀ àkọlé kankan lórí ọkàn bẹ̀rẹ̀ sí sọ